أجمعين باب فصل الحج إلى العمرة gẹ́gẹ́ bí a ti mọ̀ tá a ti ṣe lálàyé fúnra wa tẹ́lẹ̀ pé oríṣi ọ̀nà mẹ́ta oríṣi ìhrọ́mù mẹ́ta nìyẹn ni tó bá dà ní àti ṣe hajj ló lè gbé èèyàn lè pé hajj nìkan sọ òun lè òun dà níyẹn rẹ̀ èyí tá à ń pè ní kíni ifrọ́ọ̀tù ó lè jẹ́ pé a ah, ó fẹ́ lo opportunity ìrìn àjò ẹ̀kan yìí náà kó ṣe hajj kó sì ṣe umura èyí ń wá pín sí oríṣi méjì ìmọ̀ kó ṣe ń tà ń pè ní tìrọ́nù àbí kó ṣe ń tà ń pè ní atamatun gbogbo eléyìí la ṣe lálàyé fúnra wa tọ́yì èyí ń fẹ́ ni tó ti mọ irú ìrìnàjò mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì ti mọ ti òun fẹ́ ṣe kọ̀dàrú ma lójú àmọ́ máa ń wáyé ń gbà míì ìmọ̀ èèyàn ọ̀mọ̀ àbí kò yé àbí ń ṣe yè méjì ọ̀tọ̀là níyàn tí ó dà ńgbà tó fẹ́ kú nílé lápèjúwe ẹlòmíì ọ̀mọ̀ pé èèyàn lè ṣe ájà tí ń múra lẹ́ẹ̀kan náà tó sì ní ládàá méjèèjì ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn máa wí ni pé ńlọ hajj ńlọ hajj gbogbo àníyàn tiẹ̀ tó fi wá dé Mákà ni pé mo ṣe hajj wa innamal a'malu binniyat. ọwọ́ adébẹ̀ tán ni wọ́n ní ah, èyí ṣe tó wulẹ̀ dàníyàn hajj nìkan ó lè ṣe hajj àti umra pọ̀ tó sì ní ládàá méjèèjì irú ẹ̀ là ń pè ní fasikul hajj ìlànà umra ǹjọ́ bọ́ fúnru ẹni bẹ́ẹ̀ pé à ah, ń sì mo ti dàníyàn mo ti gbé hàrà mi hajj nìkan àbóṣeéṣe fún kó yí hajj rẹ̀ ni kọ́sọ́ di kíni umra ìtumọ̀ fasful hajj ìlànà umra ẹni o ti dà níyàn hajj tẹ́lẹ̀ kọ́ wá kọ̀ǹbáàtì àníyàn hajj kọ́sọ́ hajj yìí kìí sọ̀rọ̀ àníyàn nìkan kọ́sọ́ sẹ́ hajj ni kọ́ wá sọ ọ́ di ti umra tí ó fi máa wá jẹ́ pé yọ jẹ́ mutamati' àbí kíni àbí kọ́ọ̀rì ẹni tí ó ṣe hajj àti yìí ọmọra pọ̀ kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí eléyìí kí sì lọ wáyé nínú súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam òní àkọ́kọ́ hadith wa lónìí. عن جابر ابن عبد الله رضي الله عنهما جابر مع عبد الله قال انقبوا كي أتواتي بباري عبد الله ونلقى حديث يوا قال أهل النبي صلى الله عليه وسلم وأصحابه بالحج أهل إتمي نكبي ó ṣe labẹ́yì kàlọ́hùnmá labẹ́yì gbogbo bí tá a bá ti rí àhálà fi bábìl hajj ìtumọ̀ ẹ̀ ni pé irú àníyàn hajj téèyàn dá tí ó máa wá wí jáde béèyàn bá fẹ́ ṣe hajj lákọ̀ọ́kọ́ tẹ́lbíyà làbẹ́yìká àkọ́kọ́ tí ó ṣe yóò múrù ran hajj tó fẹ́ ṣe wá ń bẹ̀ yóò pe làbẹ́yìká hajjan làbẹ́yìká umrata ọgbọ̀dọ̀ kọ́kọ́ yàn báwọn kọ̀bá wa wí làbẹ́yìká yìí lọ́gọ́rùn-ún gbà lẹ́yìn gbà ní kò kọ́ mọ́ tó pòórì hajjan àbí umra yọkàn mọ́ ní làbẹ́yìká Allahumma làbẹ́yìká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà ńgbà tá ànábì ó ṣe tẹ́lifíyà àti ẹ̀ kí ló fi bẹ̀rẹ̀ bil hajj sallallahu alaihi wasallam ànábì àhálà bil hajj labbaika hajjan lànábì wí sallallahu alaihi wasallam wa ashabuhu kọ́dà àtàwọn sọ̀hábẹ́ tí ń bẹ pẹ̀lú rẹ̀ ń jọ náà gbogbo wọn jíjáde tí wọn jáde ntáwọn náà ní lánìyàn ní bí ọ̀pọ̀lọpọ̀ ara nàìjíríà ti ń pé à ń lọ ṣe hajj nti gbogbo wọn bá jáde pẹ̀lú anabuwa muhammad sallallahu alaihi wa sallam wa ahalu bil hajj kọ́ra ń gba wọn ṣe làbáyíkà àwọn náà wọ́n ṣe làbáyíkà hajjan pé à ń lọ ṣe hajj ni. wàlẹ́ ìsàmà àhàdì minhum hadiyun kọ́ra ń tà fi mọ̀ òun ni pé kọ̀sẹ́ni wọn mẹ́ran àdáyà lọ́wọ́ nù wọn wọn ò lọ́wọ́ dépò pé wọ́n ti mọ̀ pé àwọn ó ti hajj àti múra wọn ó pẹ̀ràn àdáyá. غير النبي صلى الله عليه وسلم وطلحة anabi nìkan gẹ́gẹ́ bá a ti kà á sẹ́yìn fún anabi mẹ́ran adìyù tiẹ̀ lọ́wọ́ láti gbòòrò Madina ẹni ó tún ṣe bẹ́ẹ̀ pẹ̀lú anabi njọ́ náà ní kíni Talha radiyallahu ta'ala anhu. kásálàyé rẹ̀ ń bí yìí sẹ́yìn wo ti máa túmọ̀ fún wọn pé a ah, kàmọ́tàn yìí là anabi bẹ́ẹ̀ sẹ́yìn kìrọ́nù lànàbí fẹ́ ṣe wàhálà bilhajj kò rí bẹ́ẹ̀ torípa àti kà á fúnra wa pé hadiyu ẹran hadiyu ní kankan ṣe pẹ̀lú irú hajj téèyàn fẹ́ ṣe kódà bí ò ṣe hajj o lè fẹ́ ran ránṣẹ́ sí ilé ọlọ́run èèyàn lè fi ràn èyí wọ́n ti túmọ̀ pé ní àǹgbà tó ti mẹ́ran lọ́wọ́ ní irú báyìí lọ́ fẹ́ ṣe ó di lórí àníyàn tó ń bá dà sí ẹran tó mú lọ́wọ́ ní kúkúrú àtẹ̀ntà nàbì náà wí jọ́nà sọ̀lọ̀ àṣọ́làm ní pé làbáyíká hajjan wa ashabuhu àti gbogbo àwọn sọ̀hábẹ́tọ́ wa pẹ̀lú ẹ̀ lọ́jọ́ náà. وقدم علي من اليمن علي بن ابي طالب رضي الله عنه nígbà ó kù díẹ̀ tí wọ́n lọ hajj anabi ránṣẹ́ lọ yamani sì súnmọ́ maka ju madina lọ àjẹkù tí wàá wà nù àdéhùn tá nẹbi ti bá a ṣe pé mọ̀wùlẹ̀ padà wàá bá wa ní madina o àwa náà ń lọ maka fún hajj ọrọ̀rùn kéèyàn gba yamani bọ́ sí maka ju kó tún wàá lóhùn bọ̀ wá madina lòun ẹsẹ̀ wàá gbé harami maka ìrìn tí ó fẹ́ sọ̀rìn di púpọ̀ nù yìí ń lọ fà á ńgbà tá a lè yorùbá náà àbí tọ́líbi jíṣẹ́ tà nẹ́bí bẹ̀ tán láti yámẹ́nì náà ni àlíyù ti gbéra òun ọ̀lọ́ mẹ̀dínà maka ni àlí tààrà láti yámẹ́nì tọ́yì. kèésàyé fóònù àbí wáyà àbí text message pé jẹ́ ń bi ànẹ́bí irú àníyàn wo ń dà àlíwà ń kó bẹ́ẹ̀ ń jọ náà pé ah àwa mẹ́rù àníyàn wo ni òun ọ̀dà torí wọ́n ti mọ̀ pé oríṣi ájì èèyàn lè ṣe ájì lásán ó sì lè ṣe ájì pọ̀ ni Aliyu bin Abi Talib wá ṣe ń jọ́nà faqala ahlaltu bima ahalla bihi sallallahu alayhi aliyu Aliyu gẹ́gẹ́ bíi faqih ẹni ọgbẹ́sìn yìí pé n tó kù tó wọ́n dá lọ́gbọ́n ni pé. tóun òfin dé òfin jẹ pé o ti darú àníyàn báwọn ọ̀dà ìwọ ọlọ́run òun dà níyàn rú hajj tá nàbì náà bá dà gẹ́lẹ́ sallallahu alayhi wa sallam ah, bóun bá lóun dà níyàn hajj nìkan nísìnyí tóun padà dọ́dọ̀ ànábì tó pé nǹkan ni ànábì dá ah, bóun bá lóun dà níyàn hajj àti bima. ahalla bihi nabiyyu sallallahu alayhi wa sallam. ìwọlọ́n irú àjì tá nàbí da bí ọ wà ní Madina èmi náà dàrú àníyàn bẹ́ẹ̀ òun ni aṣáájú Aliyu bin Abi Talib wí. kákílẹ̀ àǹkankan bí yìí gbogbo orú táwọn kan máa wá wọwọ́ mọ́ tí wọ́n máa wá pín àwọn sọ̀hádà wa sallam tí wọn ò sì yàtọ̀ síra wọn gbogbo wọn. kọ́dà àlí nìkan lọ sọ pé òun dà ní ẹrù ajé tá nàbì ṣe ó nídìí àlí ọ̀lọ́pọ̀túnítì táwọn sọ abẹ́ yòókù ní níjọ́ náà kó fi tẹ́tí gbà nàbì tá nàbì ń ṣe làbẹ́yíká hajjan òun lọ wá lo ọgbọ́n fíkíwù àgbọ́yé ẹ̀sìn gbọ́dá dé ń kú pẹ̀lú èyí tá nàbì bá wí ń bí ọ wà gẹ́lẹ́ èmi náà ṣe bẹ́ẹ̀ èyí wọn wá tó ń ta wàá yọ̀ bẹ́ẹ̀ tì pé sẹ́rí pé àlí gbogbo àwọn sọ abẹ́ lọ. láwọn ọ̀rọ̀ náà wọ̀nà wọn torí pé àwọn sọ̀hádà nẹ́bùà Muhammad sọ̀rọ̀ sọ̀lọ̀ aṣáájú wa gbogbo wọn àwọn èsì yàtọ̀ láàrin wọn gbogbo ẹni tí ń bá sì ń yà wọn lọ́tọ̀ọ̀tọ̀ náà nù ni kákìlì àárín ni ara táwọn kan máa wo wọ́n mọ́nu tí wọ́n máa tu lọ́nà tí ọ̀jọ́ ìtàn tí ò rújú ni àlẹ́ ọ̀ kọ́ mọ́ bá nẹ́bi ti wí torí ò sí níbo kò sí náà níbo nẹ́bi sì ń gbé lọ Mẹ́kà madina ni fakọ́dì màálíyùm mẹ́nàlì yaman ìrìn yaman sí madina yìí sẹ́rìn kéke kódò súnmọ́ maka ju kíni ju madina lọ́la alẹ́ òfin tẹ̀sẹ̀ kó ń wá madina kó ń tó dé maka ní kúkúrú ńtọ́ fanu bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tí ń bá ń wí nǹkan mí ẹ̀sì ti ra hàn pé wakọ́dì màálíyùm mẹ́nàlì yaman madina ká lè wà tí ń fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí o òun ò sí madina tí ó fi gbọ́ báwọn sọ abẹ́yòkù ti gbọ́ lójú ó dàbí ọgbọ́n bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhu kọ́lọ̀ mọ́sá bá wa yọ́nú sí gbogbo wọn gbogbo àwọn aṣáájú wa ẹ̀sìn àwọn sọ̀hádà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. tọ́yì àwọn onímọ̀ yọ pípù nínú ọ̀rọ̀ tí a lè sọ yìí. ǹjẹ́ èèyàn náà lè dárò àníyàn bẹ́ẹ̀ láyé wa lónìí? kó pé ah, eh, ẹnìkan tí mo mọ̀ pé ọmọ ń pẹ̀ ẹ̀sìn jù mí lọ lápèjúwe ẹni àfàsù nàkan ní àwọn ní bá bí bọ́bá yìí pé ń bẹ ní sí mi pé irú àníyàn àjìwò ni kéèyàn dà lọ́dà á ah, wọ́n á ní ọlọ yámẹ́ni àbọ̀ lọ wéètì kò sì ní gbé nàìjíríà mọ́ tí ó fi lọ mẹ́kà kẹ́ni wọn náà wá pé ọ̀dà irú àníyàn tó bá dà gẹ́lẹ́ ní kuwait àdúgbò lẹ́lọ́wọ́ àná. èmi náà darú àníyàn hajj bẹ́ẹ̀ wọ́n ní ìjọ lẹ́tọ̀ bẹ́ẹ̀ náà ọlẹ́tọ̀ kí lè rí wa òun ní tàbí ṣe radiyallahu ta'ala anhu gbìyànjú bá ní bí kọ́ọ̀sì kan bá wà láti ṣerú ẹ̀ wọ́n ní òkúrú èyí wọ́n yé ṣe pé ní ọ̀sọ̀ ẹnìkan di òòṣà bí nǹkan kan àmọ́ òun ni ọba sọ fún mi pé báyìí ni kí n dà níyàn ó sì wáá di mọ́kà òun náà ká tó pàdé ọ̀dà mọ́ dárú àníyàn tó bá dà torí mo trọ́ọ̀sì rẹ̀ pé èyí tó bá dà ni ó ṣe tọ́yì. fíkú ẹlẹ́ẹ̀kejì àwọn onímọ̀ bí wọ́n rahimahumullahu ta'ala gẹ́gẹ́ bí n ta wí anídì wọn àwọn onímọ̀ súnà àwọn wọn máa gáìdì wa àwọn kan máa ké òfèrè wọn ni ọ̀dà abẹ́yẹn bá wá darú àníyàn báyìí ńgbòdè mọ́kà wọn bá ní à yìí ò rí físà gbà á ó ti padà sí nàìjíríà ẹni tí wọ́n rọ́ àníyàn tiẹ̀ mọ́ ìgbèrò àjì tí ó ṣe gan òun ọ̀tẹ̀ ṣe kankan mọ́ ó ti kò rí físà gbà ó ti lọ nàìjíríà àbí àwọn ránṣẹ́ pé pé nǹkan kan kò sáwà àjì mọ́ ó sì nírò àjì tó bá ṣe ní ìwọ náà dà ní òun ò ṣe nǹkan mọ́ nígbà tí ìwọ náà kọ́ rí lẹ́yìn nígbà tó òun ò ṣe mọ́ nísìnyí ó sì ti nírú àjì tó bá ṣe òun ni wọn náà ó ṣe ǹjẹ́ wọn náà wà pẹ́tọ́ ẹjú wo ọ̀nà airport fẹ́mi náà tọ́rẹ́ ni tí mo dà níyàn pẹ̀lú ntọ́ bá ṣe wọn ló ti lọ nàìjíríà àkórí bẹ́ẹ̀. wọ́n ní ntẹ́yìn ó ṣe ni pé fa yaqlibuhu ila afdali anwa'i nusuk ila afdali anwa'i nusuk yọ wàá wo pé ọ̀dà èwo ló dáa jù nínú ìran hajj tó yẹ pé gbogbo yòókù kò sí ní abẹ́ èyí ò ní ọ̀wà mú ó fi hàn pé yìí ti gbé àníyàn rẹ̀ tó gbé àníyàn òun ò lè tayọ ìran ájì mẹ́tẹ̀ẹ̀ta torí kó ṣeé ṣe bóyá hajj fúrọ́ọ̀dù lẹ́nu yìí dà níyàn tẹ́lẹ̀ bóyá hajj tàmọ́tò ni bóyá kẹrọ́ọ̀nù ni bọ́ọ̀ bá ti wá mú èyí tó ga jù ẹ́ àwọn kéékèèké yìí tí ò tó ti kó sí kíni òkò sì ní abẹ́ eléyìí sọ̀rọ̀ ọgbọ́n orí lásán kìyàsù làwọn àfáà lò wọ́n fi àdíìsì wéra wọn nínú àdíìsì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹni ó lérí pé òun lérí pé òun ó lọ kírun mọ́sálásí báyìí ọ̀dà kọ́ mọ́sálásí ni kò sì sáyè fún un láti ṣe kínni láti wá lọ mọ́sálásí òun kí lànàbì ni ó ṣe kọ́ lọ mọ́sálásí tó ju mọ́sálásí nì lọ ní mọ́sálásí maka ibẹ̀ ìjọba ti kírun bẹ́ẹ̀ ṣé mọ́sálásí ilé yín nìkan ló wulẹ̀ ní o ti kírun àbí mọ́sálásí kúdùsù ní gbogbo ẹ̀ kò tó ìrun ní mọ́sálásí haram ẹ̀rí kan nìyẹn ni pé bẹ́ẹ̀ yẹn bá dà níyẹn táníyàn fẹ́ dàrú báwọn yọ wàá mú kínni nítorí pé yóò kó gbogbo ntí ọba àlejẹ ọ̀dà níyẹn lé ọ̀dà níyẹn lé ọ̀dà bọ́ba ti mú èyí tí ó fẹ́ jù tó ga jù ní gbogbo nǹkan yóò kó ṣe kínní yóò kó sí ní abẹ ní kúkúrú fíkìú méjì nù táwọn onímọ̀ yọ ò lè wí bẹ́ẹ̀ bọ́bá sì wàá tún fẹ́ yíwọ́ bẹ́ẹ̀ tẹ́ni wọn wá hajj mọ́ àbọ̀ wá hajj ẹ̀ ti ríra yín wọ́n ní bẹ ní hajj ẹ̀ ríra yín dépò kọ́ tiẹ̀ bí pé ẹ dákun rú àníyàn lẹ dà torí mo rí náà àníyàn tẹ ẹ bá dà lèmi náà dà ìní tí ó ṣe ni pé yàkúlẹ̀ bùhù ìlà àfùdọ́lì àníwáàí ànùsù náà. nígbà tí Aliyu wí báyìí radiyallahu anhu ọkọ̀ rí sí maka gbogbo àwọn sọ̀hábẹ́ yòókù wọ́n tẹ̀lé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn dàníyàn hajjan. فأمر النبي صلى الله عليه وسلم أصحابه أن يجعلوها عمرة ibi tí àwa ń lọ nù tó bá tọ́píìkì fathul hajj ila al-umra bó o lè yẹn ṣe lè sọ hajj di umra wọ́n dà ní hajj ọ̀rọ̀ pé wọ́n wà mẹ́kọ́ọ̀tù kọ́ wọ́n ti tayọ mẹ́kọ́ọ̀tù kọ́dà wọ́n ti dé maka ìyẹn ni pé wọ́n ti rìnrìn tó tó bíi ó ju bíi bíi ṣe lọ lẹ́yìn ìgbà wọ́n dà níyàn tí wọ́n ti ń ṣe làbáyíká ìdí ìsìn bẹ́lá níyàn wọn náà ni pé hajj àjẹ́ pé kò sí iyèméjì ń bi pé ájì ni wọ́n mẹ́mẹ́ tí wọ́n fi wọ maka. fa amarahum an-nabiyyu sallallahu alaihi wasallam an yaj'aluha umra àṣẹwá défà nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam pé èyí tí wọ́n fi ṣe hajj nìkan tẹ́ fi ṣe hajj nìkan ọlọ́run ó yọ̀ǹda fún yín tí ò ní nídìí ẹ̀tún lọ́ọ́ ra tíkẹ́ẹ̀tì ní àbí ẹ̀tún lọ́ọ́ mú ìrìn àjò mi ìrìn àjò kan yìí náà ẹ lè fi ṣe hajj àti ọmọra irú ìtawà ń lé àǹfààní rẹ̀ dòní tí ó sì di ládàá yín kù a wọ́n ti wá dà níyàn hajj ànábì ní ìjàlúhà ọmọra òǹkàlùkù yí àníyàn tó ti dà padà kó yí padà sí kínní kó yí padà sí ọmọra fayatufu kí wọ́n wá lọ bẹ̀rẹ̀ tọ̀wáfù fíkìrù kan tó ń bẹ́ńbẹ́ yẹn táwọn onímọ̀ pàkíyèsí wá sí. ẹni ó bá fẹ́ ṣe fásitì hajj ila al-umra ó gbọ́dọ̀ jẹ́ kó tó bẹ̀rẹ̀ ṣe hajj ni. kí wá sí pé èèyàn ti wá wọ̀ gbòòrò mẹ́kà ó ti wá ṣe tọ̀wáfù tán lánìyàn hajj lọ́yẹ̀ṣẹ̀ wá gbọ́ pé wọ́n ní umra náà ṣe é ṣe èyí ò ti ṣe kí ni ó ti kọjá àmọ́ èèyàn wà lójú ọ̀nà ó ti dàníyàn mẹ́ kóòtù kó tó dé maka àbó dé maka kò tí ì bẹ̀rẹ̀ tọ̀wáfù náà làkọ́kọ́ ọ̀sẹ́ tí ọba ti ṣe yí ni ó sì láǹfààní àti yí sí kínni umra bó ti ṣẹlẹ̀ láyé anabu muhammad sallallahu alaihi wasallam àjẹpá kọ̀ọ̀kọ́ bíbẹ̀rẹ̀ ẹsẹ̀ tí ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ àníyàn ní ti yí padà tọ̀wáfù rẹ̀ tí ó ṣe yóò ti jẹ́pá níyàn tọ̀wáfù umra ní ọ̀dà. fayatufu anagba muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bá ti wá ṣe bẹ́ẹ̀ ìyàtọ̀ ní láàrin ìfúrọ́dù àti tàmọ́tò yìí láàrin kéèyàn pé hajji nìkan ló ń fẹ́ ṣe àbáníyàn hajj àti ni pé ó kọ́kọ́ se umra yóò parí kọ́dọ̀ bọ̀ra alẹ́ bí ìgbà tí ò sínú hajj mọ́ ní ti ń jẹ́ tàmọ́tò nù. ọmọ wa retí ìjọ tí àájì ọbẹ̀rẹ̀ kì í ṣe ọjọ́ kẹjọ oṣù dhul ó tún wá tún hara mímí gbé. òun là nẹ́bí fún wọn fọyọ túùfù kí wọ́n ṣe tọ̀wáfù kí wọ́n ṣe sáyù fún mayò kọ́sìrù bí wọ́n bá ṣe gbogbo eléyìí sẹ́kọ́dà kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe kíni kí wọ́n gé irun wọn. níbí yìí a ti máa gbọ́ pé èèyàn lè fárí ó sì lè gé irun kódà á máa gbọ́ pé orí fífá lọ dáa jù bẹ́ẹ̀ ni orí kéèyàn fárí òun ló ní ládájú kíni ó ní ládájú kéèyàn gé irun lọ àfi láàyè kan òun láàyè yìí tó pé kéèyàn gé irun lọ dáa níbẹ̀ òun ni ẹni tó bá fẹ́ ṣe hajj àti umura lọ́dún kan náà tó ìṣe pé ìgbà tí ó ṣe yìí irú alálàájì nàìjíríà lápèjúwe gbogbo àṣe ńmúra tán tí hajj ó fi wọlé kéjọ́ ọ̀sẹ̀ kan lọ àbí kọ́mọ́tọ́ ọ̀sẹ̀ kan irú ẹni bẹ́ẹ̀ kọ́mọ́ fàárí dépò tí òfin ní sírun bẹ̀ mọ́ ńgbà tó bá wá parí hajj ìjọ kẹta síra wọn náà ni òun là nábì fi ni tó má yòókọ́ sírù nírú bẹ́ẹ̀ ni kéèyàn ó gé irun rẹ̀ òun lọ dáa ju kó ṣe kí ni kọfari lọ ẹni ọba ṣe pé ní ọparí múra lónìí ọ̀túnla ìjọ mẹ́rin inú ọ̀sẹ̀ ẹni ni yóò tún bẹ̀rẹ̀ hajj kọ́ gírun ńgbọ̀ ọparí múra ni kọ́ wá fárí ní ìjọ tó bá parí hajj gbogbo ẹ̀ láàrin ìjọ karùn-ún síra wọn náà ni eléyìí mo ti dà nù. nípa báyìí fún mọ yòókọ sèrò ànábìíní kí wọn gírun wọn wàyà hìlù kí wọn bọra lẹ. gẹ́gẹ́ bá a ti wílẹ̀ kan bẹ́yàn bá ṣe tàmọ́tò ìtumọ̀ ẹ̀ ni pé yóò sẹpẹrẹtì wọn múra kú lára hajj àwọn tó ti dà níyàn hajj láti mẹ́kà nábì ní ija'aluha umra ẹ̀sọ́ dà níyàn umra ẹ̀sẹ̀ tọ̀wáfù ẹ̀sẹ̀ sáyù ẹ̀gẹ́rùn ẹ̀wà bọ́ gbogbo aṣọ ara mi lẹ̀ ẹ padà sí bí ìgbà tẹ wà nílé yín kọ́dà nara ti ìtí ń túmọ̀ òun ní ntàfẹ́kà yìí ó túmọ̀ pé kọ́dà ẹni tí wọ́n bá ṣe pé òun àtìyàwó rẹ̀ ọkọ tìyàwó ni wọ́n lọ hajj bí sẹ̀rí àti fẹ́ àtọ̀ fáwọn akẹ́wẹ́ nìkan sopọ̀ mẹ́nìkan bíi pásítọ̀tù tọkọ tìyàwó lọ bí sẹ̀rí àti fẹ́ kọ́dà kọ̀lẹ́tọ̀ akọ̀léwọ̀ kí wọ́n ó súnmọ́ra wọn báyìí rẹ̀ bá wà torí sẹ̀rí ajá mọ̀ pé láàrin umra àti hajj ọ̀yàtọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe umra tán yọ bọ̀ra alẹ́ gbà tó wà nílé ẹnu pò tó ní sẹ̀sẹ̀ padà sílé ni àmọ́ má gerun má ge kánná má lo lọ́fíńdà ẹ̀ má súnmọ́ obìnrin kò sí ìwọ gbogbo yìí ń mọ́ títí téèyàn ó tún fi wọnú harami mi fún hajj ibi láti wá máa rí yàtọ̀ kíni yàtọ̀ kẹrọ́ọ̀nù àti kíni àti tàmọ́tò yìí tó rà ń pẹ́ hajj àti múra ní méjèèjì ẹni ọba yìí pé kìrọ́ọ̀nù ló ṣe òun ò ní bọ́ra lẹ̀ bẹ́yẹn bá parí wọn múra kìrọ́ọ̀nù yọ wà nù hara mi bẹ́ẹ̀ kọ́ra kò ní gbẹ̀rùn gbẹ̀lẹ̀ yọ fari yóò ṣe tọ̀wáfù yóò ṣe san ayò bí oní tàmọ́tò yìí náà ti ṣe àmọ́ bí oní tàmọ́tò yìí bá ti ń gbẹ̀rùn òun ò gbọ́dọ̀ ibi onítàmọ́sùn yìí bá ti ń bọ́ra alẹ́ tí ń gé kánná tí ń wẹ̀lò lọ́fíńdà tọ́lẹ́tọ̀ sóbìnrin rẹ̀ ẹni ọba wà nù kìrọ́ọ̀nù sí wà nù tẹ́ o yọ wà nù harami nípò bẹ́ẹ̀ náà yọ máa retí ìjọ tí hajj ó dé ìyàtọ̀ tí ń bẹ láàrin kí nìyẹn láàrin kìrọ́ọ̀nù àti tàmọ́sùn ni náà. ẹ gbé bá anabi ti ń sọ fún wa sallallahu alaihi wasallam bá bá bira irú hajj wo la anabi ni wọ́n ṣe ni tàmátùn ilà nẹ́bí ni wọ́n ṣe ńgbò tí lè ní wọ́n gẹrun ó sì tún ní wàyà hẹ́lù kọ́dà kí wọ́n bọ́ aṣọ ara mi àti gbogbo ohun tí ó jẹ́ wọ̀ fún wọn kí wọ́n bọ́ lẹ̀. tọ́ ilà mànkánà máàhùl hadiyu ilà mànkánà máàhùl hadiyu afẹ́nitọ́ba mẹ́rin àdáyà lọ́wọ́ àwọn mélòó lọ́mẹ́rin àdáyà lọ́wọ́ anábùwà muhammad sallallahu alaihi wasallam àti tani àti tọ́lá anabi láfẹ ni ọba mẹran àdáyà lọ́wọ́ eléyìí ni ó fi di ti ọgbajúmọ̀ lónìí pé bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣe hajj tá à ń pè ní kìrọ́ọ̀nù kó mẹ́ran lọ́wọ́ láti mẹ́kọ́ọ̀tù rẹ̀ torí bá anabi ti ṣe nu sallallahu alaihi wasallam. anabi ní gbogbo yín ni kẹ́ bọ́ra alẹ́ kẹ́ gbẹ̀rún àfẹ́ni tíkínní àfẹ́ni ọba mú hadiyu lọ́wọ́ òun lọ́ fà á kó fi ṣe pa anabi ò tàmọ́tọ́ rẹ̀ kí lànàbi ṣe kẹrọ́nù là nàbì sí sallallahu alayhi wa sallam tó rúpa nàbì ń bẹ nù illa man kana ma'ahu al-hadiyu ntọ́fàánù ànábì ti mú ẹran àdáyà tiẹ̀ lọ́wọ́ láti Mẹ̀dínà àṣẹ tó sì dé fún un níbẹ̀ ni wọ́n bá ti mú àdáyà lọ́wọ́ kó wọn má kọ́mọ gẹ̀rún kọ́mọ parí kọ́mọ bọ̀rọ̀ alẹ̀ àmọ́ kóun náà sọ àníyàn hajj rẹ̀ bí múra bíi tàwọn yòókù náà ẹnu yàtọ̀ wọn ni pé àwọn ń ṣe tàmọ́tún òun ń ṣe kínni òun ń ṣe kẹrọ́n náà. faqalu nantaliqu ila minan wa dhakaru ahadina yaqtur. eléyìí ọjọ́ àwọn sọ̀hábé lójú radiyallahu anhu. torí nu tí wọ́n bá sábà kó tó di pé ìsìláàmù dé kí ìsìláàmù tó dé ni wọ́n tí máa wá Mẹ́kà wọ́n máa wá lé ọlọ́run kọ́dà ńgbà tí wọ́n ń ṣẹbọ náà àmọ́ ńgbà tí ìsìláàmù dé ní ìsìláàmù wá gbẹ́tò hajj ti ọlọ́run kalẹ̀ ó yàtọ̀ fún báwọn ti ń ṣe lápèjúwe òhò làwọn máa tọ̀ wá fún kànẹ́bí tó dé sallallahu alaihi wasallam ẹni tí ọba ti rí ẹni tí ó fún un lásọ nínú àwọn ará Mẹ́kà yóò bọ gbogbo aṣọ ara rẹ̀ tọ́tọ́rọ́ pé aṣọ ẹ̀gbin aṣọ ẹ̀sẹ̀ ló ń rúbọ̀ gbogbo yìí ní ní sẹ̀rí alẹ́ nìkan ọ̀gbọ́dọ̀ tó wá sí kínní ọ̀gbọ́dọ̀ yí pọ̀ ọlẹ́ ọlọ́run ní òhò má ní Suratu Tauba. nítorí náà bẹ́ẹ̀ bá gbọ́ pé àwọn kan ti ń ṣe hajj tẹ́lẹ̀ hajj míì ni o hajj tọlọ́run tá à ń ṣe lónìí ti Islam anabi ló gbé wa o sallallahu alayhi wa nínú tí wọ́n ti wá bá sábà òun ni pé bẹ́ẹ̀ yẹn bá ti ń lọ hajj o kọ́dà àwọn ṣe é léwọ̀ ọ̀rọ̀ ó ṣe ìfọ́rọ́dù ó ó ṣe tàmọ́tún ó ó ṣe kìrọ́nù ó gbọ́dọ̀ súnmọ́bìn tó fi dé kọ́dà bó lóṣù kan kọ́dà bó lóṣù méjì nínú táwọn ti ṣe ní èèwọ̀ fúnra wọn. wọ́n wá rí i pé ìta nẹ́bí wí yìí à ọwọ́ àjọ wọn lójú ìpè èèyàn wa ló ń wà nù hajj yóò tún máa súnmọ́ ìyàwó rẹ̀ tó máa ń wọ́n wí nù. nàntọ́lìkù mina àmà wa lọ mina wàdákàrò àhàdínà yàtọ̀ tààtì tí tẹ́lómi ti láṣepọ̀ pẹ̀lú obìnrin rẹ̀ tó jẹ́ àláàlì rẹ̀ tí wọ́n jọ wà ní hajj ìyẹn ni pé ọ bá wọn lógìgì gbà èsè ṣe ẹja múra sí kinní yìí bí irun tẹ́lómi náà mà wípé ẹjí ń jẹ́ kẹ́sìn ju náà ìgbà abẹ́ ṣe ń ṣe yí ẹ ti ń ẹ ti ń jẹ́ kí níyọ̀ ọ̀rọ̀ jù kó lè kọ́rọ̀ ọ̀wọ̀ tiwa kọ́lọ́wà bó lọ́lọ́run ti ní àṣẹ bó lànàbì ti ṣe kàwà àmọ́ kéèyàn wá bìlíìfù pé àfi bẹ́ẹ̀ bá mú kankan kankan fáwọn èèyàn òun nínú ọlọ́run ó tó dùn àsìgbọ́ ẹ̀sìn ni o. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. kìí ṣe dandan ni pé kó wá lé kokoko tọ́lọ́wọ́n ọba ní ó lé ibi ọlọ́run bá ti ní ó lé díẹ̀ yọ sọ fún wa ibi ọba sì ṣe rọrùn fún wa yóò wí fún wa kéèyàn wá pé àwa lágbára jù báwọn lọ kọ bá a mọ kakẹ́kọ̀ọ́ mi eléyìí hùn ẹ̀ ti ń jẹ́ kí ni yọ ọ́rọ́ dùn hùn bọ́lọ̀mbà ti fẹ́ bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam bá ti gbé kalẹ̀ oníkéyìn ó ṣe é bẹ́ẹ̀ bá ṣe lọ́nà bòmíì tó rò pé àbí nígbà tó ń wá fìyà jẹra àwọn tó ń fara nira àwọn òun lẹ́nìkan tí wọ́n ní ń gbàwẹ̀ láyà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìwọ̀n ń dákú wọn tó ń bomi lé lérí wọn tó ah, ànẹ́bí ní kí ló ṣe é wọn náà ah, ń gbàwẹ̀ ní ń sì ti ń travel láti Yemẹ́lì báyìí ní ti ń rìn bọ̀ ànábì ni ẹwí fún lẹ́yìísà mìíràn síyámi lẹ́yìísà mìíràn bẹ́rí àsíyámu fi sáfà kò sínú àwọn ojú rí ọlọ́run kan kí arọ́ máa ní ọ lórí ìrìn àjò ọtún máa gbà wẹ́ o pé ẹ̀dá mọ̀ fẹ́ kọ́ ọlọ́run ọmọ pé ànábì ni lẹ́yìísà mìíràn bẹ́rí àsíyámu ọlọ́run náà ló yọ̀ǹda sọ wà lórí ìrìn àjò mọ̀wulẹ̀ gbà wẹ̀ bọ́ba ní ọ̀la bọ́ba di ọwọ́ asán àmọ́ kéèyàn wá pé àwọn ọ̀lẹ́nu ìrìn kíni ìrìn àjò mélòó náà lórin ah, àwa ká sin o ẹ̀dàkùn ẹ̀já kẹ́kọ̀ọ́ látàrí ọ̀rọ̀ àwọn ilé yìí tí ká máa wá ni pé sọlọ ń wí bẹ́ẹ̀ sànẹ́bí wí bẹ́ẹ̀ sọlọ lọ́wọ́ àlẹ́ òsè èyí ń ti tó wa àmọ́ ẹ̀yin ó ti wá rọ̀ báyìí àwa ká ní ẹ̀sìn ọlọ́run ò sì torí kí ọba àlèmọ́ wa gbẹ́sìn kalẹ̀ ká má sí ìsìláàmù gbọ́yé pé àbí kó lelelele ní jẹ́ ìsìláàmù abadan nípa báyìí ńgbà wọn wí báyìí fún anábìwa Muhammad sallallahu alaihi wa sallam anábìwa kẹfìn pé ara ń tó jọ jọ wọn lójú ń jọ náà òun ni pé anábì sallallahu alaihi wa sallam tó ní àṣẹ báyìí òun ò ṣe bẹ́ẹ̀ torí pé kí lànàbì ṣe kìrọ́ọ̀nù lànàbì ṣe ẹ̀yẹ́ báyìí ṣe kìrọ́ọ̀nù kò ní bọ́ra lẹ̀ kò ní gérí bẹ̀ǹlẹ̀ yóò fa bẹ̀ǹlẹ̀ yóò lè súnmọ́ ìyàwó rẹ̀ ara ń táwọn wò ń jọ náà nù pé àwọ̀ ṣe wá ànàbì wa ń dá wọn lóhùn pé àti ọlọ́run ni o fàbálàgà dáàlìkà ànàbì yẹ sọlọ ńgbà tí tí wọn wí dọdọ ànàbì fàkọọlà ànàbì ni làwọ sàkbàlùtù min amri màsàdìbàrùtù. ما أهديت ولولا أن معي الهدي لأحللت Ànábì wa sọ tí wọn mọ̀ fún wọn sallallahu alaihi wasallam pé tọ àṣẹ tó dé látọ̀dọ̀ Ọlọ́run ni mo tẹ̀lé tí ẹ bá ṣe pé mo ti mẹran àdáyá lọ́wọ́ ẹran adíǹkẹrí tí mo fà lọ́wọ́ láti Mẹdínà yìí la ahlaltu bẹ́ẹ̀ ti bọra alẹ ni lèmi náà bá bọra alẹ. Lau stakbaltu min amri mastadbartu bọ́ba ń pè ń tọ́lọ̀ ń fi hàn mí tí ń rí nísìnyí ni mo ti rí kí n tó mẹ́ran hádìú lọ́wọ́ ànábì ní kọ́dà mọ́ àdáyìtú ń bẹ̀rù ni pé ìbá ti mú ẹran hádìú lọ́wọ́ ìtùkẹ́ ṣe pé ìbá ti pa àdáyà o ìbá ti mú kíni ìbá ti mú ẹran hádìú mi lọ́wọ́ anabi sọ̀rọ̀ sọ́la ń fi yín ṣàlàyé fún wọn pé ntọ́ fà á tí mo fi ní ẹsẹ̀ kan tẹ́mi fi ṣe kan àti ọlọ́run mọ́ tẹ̀lé o. ìlà mankana ma'ahu alhadiyu àfẹ́ni ọba mú kínní tọ́ba ti mú ẹran hadiyu lọ́wọ́ láti lé irú yíhun túláàsì kẹrọ́ọ̀nù ni ó ṣe òun lọ fà á tẹ́mi fi ní ẹsẹ̀ tàmọ́tún tẹ́mi sì ń ṣe kẹrọ́ọ̀nù anabi sàlàyé bẹ́ẹ̀ fún wọn jọ náà nínú ẹ̀kọ́ táwọn onímọ̀ máa kọ́ wa ń bì ní pé ẹni tí ó bá jẹ́ni táwọn èèyàn ń wò kọ́ sí tí wọ́n ń wò pé gbogbo ń tó bá ṣe ọba tọ́lọ̀ mú lè ṣe a ṣe lámọ̀yìn ṣe nǹkan kan ànábìfẹ́ ló fi ṣe tí wọ́n trọ́ọ̀sì ẹ̀ débẹ̀ bọ́ bá ní kọ́ọ̀sì àti ṣe nǹkan kan tó yàtọ̀ fún un tí ń wí fún àwọn èèyàn kó ṣàlàyé o tọ́ba ní ìdí kan kọ́dà bọ́ dóhùn lójú pé ẹ̀rí ń bẹ lórí ntòhún ṣe yìí ó sì yàtọ̀ fún ti ń wí fún àwọn èèyàn ó ṣàlàyé fún wọn a bẹ́ẹ̀ bá rí mi tí mo ṣe nǹkan báyìí ńjọ́ báyìí o ntọ́ fà ni o anabiwa muhammadu sallam ní ń wí yìí sallallahu alaihi ẹni tí ò lẹ́nìkan tí ó pè lẹ́jọ́ àbí máa wá sọ̀rọ̀ ẹ̀ pé ó yọ máa wí ọ̀tọ̀ ní ti wí fún ọ̀tọ̀ ní tóhun ṣe kọ̀sẹ́ntì ọ̀sọ̀ bẹ́ẹ̀ sá ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀ síbẹ̀ náà ànábì ń sàlàyé kí nǹkan kan má bàa sínú wọn. eléyìí náà bẹ nú ẹ̀kọ́ tí àwọn onímọ̀ máa pàkíyèsí wa pé ìṣeéṣe ìwọ ni wọ́n mọ ẹ̀rí tó ń ṣe àwọn tí ń wọ ọkọ ṣe yìí àwọn ọmọ ntọ́fà tó fi ṣe bákan kọ́dà bí ọ dáwọ́ lójú pé ọba àmúbáyìí àkọ́láìsí kẹ́yìn ọ sàlàyé ara rẹ̀ pẹ̀tọ̀ bẹ́ẹ̀ bá rí i pé mo ṣe nǹkan báyìí níjọ́ báyìí o ntọ́fà ntọ́fà ni lẹ́rí ẹ̀ nínú sẹ̀ríà kò jù bẹ́ẹ̀ lọ. tọ́yì eléyìí ń dúró bẹ́ẹ̀ ọ̀rọ̀ fasul hajj ilal umra ó ti yanjú báwọn. àti gbọ́ yé nísìnyí pé kíni ń jẹ́ pé èèyàn sọ hajj di umra òun ni pé èèyàn ti dà ní hajj tẹ́lẹ̀ ọwọ́ padà gbọ́ àbúrò náà lọ́ padà rò ó. èwo ní ìwúlẹ̀ ṣe hajj nìkan jẹ́ ń ṣe hajj pọ̀ mọ́ múra bí ọba ti bẹ̀rẹ̀ ṣe hajj ó sì láǹfààní ẹ̀ yọ wá yí àníyàn ní padà yọ sọ di àníyàn múra ìmọ̀ kò ṣe ní tàmọ́tún àbí kò ṣe ní kíni kò ṣe ní kẹrọ́nù náà. ìdájọ́ mi wàhálà bọ́t àìṣà ìyá ńlá wa àìṣà níbi tí ànábì ti ń wí fáwọn èèyàn yìí pé ẹsọ de múra ẹ bọra lẹ ẹsẹ gbogbo ìyá ńlá wa Aisha òun ò ní àǹfààní náà torí pé ó rí nǹkan oṣù rẹ̀ wàhábọt Aisha ìyá ńlá wa Aisha lásìkò ọnà hajj lọba rí kíni orí haibọ orí nǹkan oṣù tí Ọlọ́run kọ pé gbogbo obìnrin máa lásìkò tí ó máa rí obìnrin bá sì ti rí nǹkan oṣù rẹ̀ àmọ́ kí ò ní kírun kò lè ṣe tọ̀wá fún un kọ́ra kò gbọ́dọ̀ máa lọ jòkó nu mọ́sálásí tí ẹ báyìí pé ọ̀dọ̀rúra bá dé gbogbo àwọn àdájọ́ yìí ní bẹ fẹ́ni tó bá wà nù kínní tó wà nù ìmọ̀ ẹ̀jẹ̀ bímọ ni àbẹ́jẹ̀ nǹkan sùn. ọ̀yàtọ̀ fẹ́ jẹ́ àwọ̀ ọ̀dá èyí táwọn bàbá wa lẹ̀ Yorùbá máa ń pè ní àwọ̀ ọ̀dá òun là ń pè ní sèhábọ̀ nù sẹ̀ríà. òun lè jẹ e èsì pé bíi haibọ tí ó wà fún ijọ mẹ́rin ijọ márùn ijọ mẹ́fà ẹ̀jẹ̀ tó pé ní yọọ lọ gbogbo ògbà ní yọọ mọ wà pẹ̀lú obìnrin èyí ti dàrún nu òun là ń pè ní èyí ọmọ o kò pé ọmọ o kò pé ọba wà nù hajj kọ́ má ṣe tọ̀ wá fún o ní ẹ̀jẹ̀ tó bá jẹ́ kí ni ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹnu pé bóbìnrin bá fẹ́ máa ṣe gbogbo nǹkan báyìí yóò fi nǹkan dí ojú ara rẹ̀ kọ́ má fi máa dọ̀tí ilé ọlọ́run àmọ́ bá wà nù háìbọ̀ tó nígbà àbí nù nífàásù ẹ̀jẹ̀ bímọ tó nígbà gbogbo eléyìí obìnrin ò ní kírun kò ní gbààwẹ̀ kò ní ṣe tọ̀wáfù àti gbogbo ntẹ̀yẹ̀ bá ṣe ní inú mọ́ṣáláṣí. ìyá ńlá wa Aisha ṣe háìbọ̀ bóbìnrin bá wá ṣe háìbọ̀ ìjẹ́ yìí ń wá di pé ní kóbìnrin ọ wá gbà ṣe máa gbọ́ngbà míì kóbìnrin ọ wá kárí bọnú ma wá banú jẹ́ gbérú lọ́wọ́ ṣèwọ̀n yìí kò lè tó bá wọn. kọ́dà fanásàkàtìlìmánásìkà kúláhà gbogbo ṣe hajj pátá òun ni obìnrin ọmọ ṣe àfi kí ni gẹ́yìrà ànàhà làmútọ́tò bèlbẹ̀ ẹnu ta a wílẹ̀ kan ni kò gbọ́dọ̀ wá ṣe kíni kò gbọ́dọ̀ kó ń wá ṣe tọ̀ wá fòlẹ̀ ọlọ́run àmọ́ wọ́n ń lọ mìíràn ní tẹ̀lé wọn wọ́n ń lọ àràfá gbé haidọ̀ lọ àràfá kò bá hajj jẹ́ wọ́n ń lọ Muzdalifa ẹjọ́ lọ gbogbo wọ́n ń lọ jukù lọ jukìẹ́ náà pọ̀lọpọ̀ alálàájì míì ò béèrè tó fi lọ yọmọ wá sí gbogbo ẹ̀ léra wọn àyà kínní ò tí ì mọ́ ni kò tí ì mọ́ni kò tí ì mọ́ni kò rí bẹ́ẹ̀ o ẹnu kankan tí haibọ̀ tọkọ̀ fóbìnrin nù hajj ní kíni àkọ́wà ìlọrọ kiri ká ilé ọlọ́run. idan fanasakatil manasika kullaha gbogbo ṣe hajj tálálà hajj yòókù máa ṣe ìyá ńlá wa aisha náà ṣe gayra annaha lam tatuf bil ẹnu pé kò gbọdọ̀ kò lọ kíni kò lọ sí tọ̀wáfù ilé ọlọ́run àwọn onímọ̀ wo àárín yìí pẹ̀tọ́ yìí tábàdé kóbìnrin ọmọ ṣe tọ̀wáfù gẹ́gẹ́ bá a ti mọ̀ pé obìnrin oníhàìbọ̀ gbọ́dọ̀ inú mọ́sálásí láti ṣe tọ̀wáfù ntí ó fàánù tí òfin ni wá ṣe tọ̀wáfù. wọ́n ní ìjọ lè lọ ṣe sáàyù sáàyù bayna Safa wal Marwa ìrìn láàrin Safa àti Marwa. kí ló fà á tí wọ́n fi wí bẹ́ẹ̀ nípìlẹ̀ lónìí extension lọ́sọ̀ sàfà àti mariwa dára mọ́sálásí bẹ́ẹ̀ ti gbọ́ nótàn òkè ní sọ̀fà òkè ní mariwa láàrin òkè méjèèjì nìyá ńlá wa hajaru ń sáré nígbà tó ọmọ rẹ̀ ismailu anabi ismailu alayhi salam tó wà lọ́mọ kékeré tí ń wó mi fún un láàrin òkè ní òkè ní sọ̀fà òkè ní mariwa wọn ò papọ̀ mọ́ kaaba àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa jáde kó ń ká bá wọn wà á rìn lọ sí sọ̀fà àti márúwá òun lọ́fà làwọn onímọ̀ fi wòye sí bẹ́ẹ̀ pé bóbìnrin oníháìbọ̀ bá lẹ́tọ̀ọ́ àti dé kàába bó ti lẹ́tọ̀ọ́ àti lọ àràfá ọlẹ́tọ̀ọ́ àti lọ mìnà ọlẹ́tọ̀ọ́ àti dé mùsàlífà kò sí ntọ́kọ̀ fún kọ́ lọ sọ̀fà àti márúwà torí pé wọ́n yé kínni. Eh? wọn ètè mọ́sálásí ìtumọ̀ ẹ̀nu. nígbà táwọn onímọ̀ wa wòye báyìí wọ́n wò lọ́nà bẹ́ẹ̀ nǹkan míì tún wá dè wọ́n nínú alukur'an kẹrin wọ́n wá rí i pé kò bọ́ síbẹ̀. kíni tó dè wọ́n láàyè alukur'an alukur'an ní inna safa wal marwata min sha'airillahi faman hajjal bayta فلا جناح عليه أن يطوف بهما wọ́n ní táyà yìí wí ni pé faman hajja albayta aw i'tama tani máa ń ṣe sáyù ẹ́ ẹni ó bá ṣe hajj àbóṣe kínní àbóṣe umra fala junaha alayhi an èyí ò ní ọ̀lẹ́ kò sí láì fi ń bẹ̀ kọ́ wá lọ ṣe sáyù láàrin kínní láàrin sọ̀fà àti mẹ́wá òun ni wọ́n fi gbé kalẹ̀ kọ́ ìdà pé àtẹ̀yìn ò lè lọ dá sáàyù ṣe kọ́mọ ní tọ̀wá fònú. èèyàn ò lè pé wọ́n wọ́n dá mi ní àdúrà kan wọ́n sì ní sáàyù nìkan lèèyàn máa fi ṣe. sáàyù gbọ́dọ̀ tẹ̀lé kínni ọgbọ́dọ̀ tẹ̀lé tọ̀wá fònú. òun lẹ́ẹ̀fi rí gbogbo ibi tí ìdájọ́ tọ̀wá fún wà nù hajj àti ọmúra kò séyìí tí tọ̀wá fún yà sí kínni tọ́yà lọ́tọ̀ sí sáàyù wọ́n ní torí pé faman hajjal bayta awi i'tamara fala junaha alayhi an yatawwafa bihima. níbí yìí nínú fíkì wàárín àyà yìí ni pé kọ̀lẹ́tọ̀ kéèyàn wọnú kàábà kò sí hajj kò sí múra ọwọ́ ni mo kàn fẹ́ ṣe sáàyù láàrin sọ̀fà àti márùwà kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ àfikọ́ kọ́kọ́ lọ sí kíni lọ sí tọ̀wáfù bọ́ba ṣéhùn fala junaha alayhi an yatawwafa bihima. àmẹ́yàn lè dátọ̀ wá fún nìkan sí kọ́mọ́dé sáyù béèyàn bá sínú hajj tí ò sínú múra béèyàn tí máa yan náà fìlà nì lèyàn lè máa yan náà fìlà tọ̀ wá fún ọwọ́ haramu kò sí ńlẹ́ fi rí àwọn èèyàn tẹ́ ẹ bá ń rí wọn nínú tẹlifíṣàn nínú sátáláìtì pé ọwọ́ jàlábíà kọ́dọ̀ dé ọborí ṣe kínni bí ìgbà téèyàn yan náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn a máa yan náfìlà tọ̀wáfù àmì èèyàn náfìlà sáàyò bẹ́ẹ̀ bá ṣe tọ̀wáfù tán ló lè fi sáàyò lè ní kúkúrú àwọn onímọ̀ padà wá padà síbi pé àhá ṣe ń tí obìnrin ti ń ṣe háìdò kìí ṣe pé nítorí kò lè dé ibi sọ̀fà torí pé kìí ṣe mọ́sálásí ó lè débẹ̀ àmọ́ kò ní mínì èèyàn lè lọ ṣe sáàyù láì ṣe pé ń ṣe umra àbí ń ṣe hajj ìtumọ̀ ṣe umra àti hajj ni pé kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kó o ṣe tọ̀wáàfù òun kò tí ì láǹfààní yìí hùn sọ ní kúkúrú obìnrin tí irú eléyìí bá ṣẹlẹ̀ sí ajẹ́ pé tí ó ṣe àràfà ni ìná ni Muzdalifa ni alọ́ ìdúkọ̀ jámà ni gbogbo ẹ̀ pátá obìnrin ó tọ̀wáàfù àti sáyù òun ni ò ní lè ṣe sọ́yìn. ìdájọ́ mi kó a jáde níbẹ̀ yẹn ni pé irú obìnrin yìí gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí àwọn Aisha kò mọ́ra títí ọjọ́ àràfà fi dé ti wà ní ọjọ́ wa èèyàn sì gbọ́dọ̀ jókòó Mẹ́kà àkókò wọn lọ àràfà kò ní alhajju arafa bá nàbì ti winu sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ọba lọ arafa kò ní hajj gbogbo àwọn nǹkan míì pé a ah, ó lè padà sí ń jọ báyìí ẹ̀yìn àbó lè pẹran kò sí ìtọ́ran àìlọ àràfà alálàájì bẹ́ẹ̀ ọba ti lọ àràfà kò ní kò ní hajj nìyẹn ń dandan òun náà gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ àràfà o obìnrin ti ń ṣe haibọ̀ àbí ń ṣe ẹ̀jẹ̀ bímọ. àmọ́ tí àwòye sí ní pé. kéèyàn ó tó lè kóhun ṣe hajj àti umra lọ́dún kan náà ó gbọ́dọ̀ ti ṣe umra kí hajj tó dé ni ó gbọ́dọ̀ ti ṣe umra kó tó lọ àràfá gbogbo yìí tó bá di pé yẹn ń ṣe lẹ́yìn àràfá ni kò lè jẹ́ tàmọ́tún ẹ̀ mọ́ kò ṣe é pín mọ́ pé mo ti kọ́ ṣe umra kí n tó ṣe hajj ẹnu gbin tí obìnrin tó bá rí báyìí ntí kọ̀ọ̀kan opportunity tí ò ní ní mọ́ ni pé òun ò lè ṣe kínni. kò lè ṣe tàmọ́tò yín mọ́ àmọ́ lè ṣe kíni o lè ṣe kìrọ́nù o lè ṣe kìrọ́nù torí pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe kìrọ́nù o lè má ṣe tọ̀wáfù àti sáyù títí tí ó fi dẹ̀yìn kíni tí ó fi dẹ̀yìn àràfà ẹnu ẹtí bá ń ṣe tàmọ́tò lọ́gbọ́dọ̀ sẹ́pẹ́rẹ́tì rẹ̀ kílíálì ọmọròdù pọ́nbélé tó wàá gbẹ̀rún tó bọ́ra lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wàá wọnú hajj èyí ò ní hajj tàmátọ̀ àmọ́ èyàn lè ṣe àti tọ̀wáfù ni àti sáàyù ni ó lè ṣe lẹ́yìn hajj bí a lẹ́yìn àrọ̀fá bí ọba lọ́pọ̀túnìtì àti ṣe ní kúkúrú irú obìnrin yìí ẹnu tí ẹ̀kọ́ tí ọkàn wádìí ni pé àníyàn tiẹ̀ o àníyàn kẹrọ́ọ̀nù ló kù tọ́ da o tòróbìnrin ó ti mọ iye ọjọ́ tóun máa fi ṣe háìbọ̀ ó sì bẹ̀rẹ̀ sí rí ẹ̀jẹ̀ yìí nísìnyí àràfá kọ̀tún la ó sì mọ̀ pé jọ́ márùn-ún lòun fi máa ṣe nǹkan oṣù èyí wọn máa wulẹ̀ dára ẹ̀ láàmú kọ́dà níyàn kínni kọ́dà níyàn kẹrọ́ọ̀nù ló o òun ò lè ṣe tàmọ́tọ̀rì mọ́ àmọ́ báyìí pé wọ́n ti dé ọkọ̀ọ̀sẹ̀ kan ọkọ̀ọ̀sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ méjì nìna yóò rí nǹkan oṣù yóò mara ọjọ́ tún wà ńlẹ̀ yóò ṣe hajj yóò ṣe kájò tó dé yóò láǹfààní àti ṣe gbogbo ọlọ́run sì ní kírú ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ síyà ńlá wa Aisha radiyallahu anha sódà tóbìnrin kan fi ní máa rò gbàgbé tí ọ̀sẹ̀lẹ̀ rí láyé lọ́sẹ̀lẹ̀ sí òun pé á irú kí wá nìyí àbẹ́nìkan máa wá fi bú ẹnìkan gbà bá délégé ìyá kínní ẹ̀ kọmọ rí tàwáfùjá tó lọ àràfà èyí wọn ò yẹ sèǹtéyàn máa wá fi bú yàn ìyá ńlá wa Aisha radiyallahu anha irú hajj tó senu. رضي الله تعالى عنها نكوكرو فلما طهرت فلما طهرت Yeah, yeah. àmọ́ pálọ̀ aláàrùn já sẹ́rí pé ń sera rẹ̀ ni èyí àìsíyàn àìsí àjì nítorí kí làwọn ò wù í bó o lọ́lọ́ ti fẹ́ òun ní kéyìn òṣè. ìyá ńlá wa Aisha tọ́fà tùbẹ̀lìbẹ̀ìtì ó ṣe se, ó ṣe tọ̀wáfù àmọ́gẹ́ bí mo ti wí fún yín ìgbà wo nìyá ńlá wa Aisha tó láǹfààní àti ṣe lẹ́yìn àràfà tí ń túmọ̀ pé kò láǹfààní kíni mọ́ kò láǹfààní tàmọ́tún mọ́ kò láǹfààní pé múra dádúró lọ́tọ̀ ẹ̀ hajj dádúró lọ́tọ̀ ara implication rẹ̀ ni pé òun ò ṣe tọ̀wáfù lẹ́ẹ̀mejì onítàmọ́tún ẹ̀mẹ́ lóní ó ṣe tọ̀wáfù yóò ṣe kan kó tó lọ àrọ̀fá bí wọ́n bá darí àràfá ni ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe ti hajj bẹ́yẹn bá tún lọ lé yẹnyẹn bọ́ba ẹ̀kọ́ pé mẹ́kànjọ́ tó bá ń lọ lọ́wọ́ àti tọ̀wáfù padà olùdí tọ̀wáfù mẹ́ta lálàjì máa ṣe o bọ́ba tún wá fẹ́ lè ṣe ti súnà mí àmọ́ tún láàṣì mẹ́tẹ̀ẹ̀ta àwọn bọ́ba jẹ́ mùtàmẹ́tẹ̀ ó ṣe ti ń múra lọ́tọ̀ ti hajj lẹ́yìn àràfá kọ̀bá wa sọ̀sù kan ni wọ́n tó ní pílẹ̀nì kàn yín lẹ́yìn ìgbà ni ìgbà òun lè yóò tó wá ṣe tọ̀wáfù pé òun dágbére ní kúkúrú ìyá ńlá wa Aisha ò rí tọ̀ wá fu èyí tá a mọ táwọn ẹlẹgbẹ́ rẹ̀ obìnrin yòókù ṣe kó tó di pé àròbá dé èyí ń wá jẹ́ fún ìyá ńlá wa Aisha fakọ́ọ̀lá Aisha wa ń sọ ńjọ́ náà pé ya Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run tantalikuna bi hajjatin wa umrah àwọn ọjọ́ máa padà lọ Mẹ̀dínà nísìnyí gbogbo yín padà lọ Mẹ̀dínà. ọlọ́run sì ti kọ́ ládàá hajj fún yín ọkọ̀ tí ń múra tàǹtọ̀lẹ́kù nàbí hajjatin wà ń múra torí múra ti ń yanjú lọ́tọ̀ hajj ti ń yanjú lọ́tọ̀ wà á ń tọ́lẹ́kù hajj padà lọ Madina obìnrin rẹ èyí táwọn máa ń jowú sínú o táwọn máa máa ń ra fún ọ̀ra fẹ́mi náà ẹ̀yọ̀ ọ̀ra kinní fọ́mọ rẹ̀ irú ilé lọ́ra fọ́mọ tèmi àwọn èyí kàyé nǹkan lọ títí ẹ wo ohun tí yà ń la wa ń wí èyí tẹ́ obìnrin àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀kà tún lónìí òní a máa ju wáre ní pẹ́ ẹ̀sìn nípa bó o ní o ti súnmọ́ lọ́n tó àfa kínní mà tó dàbí pé ìbádà rẹ̀ pọ̀ àbàbà kìíní rajibu àbà kìíní kọ́lé kọ́lọ́nkọ́ sàmìnà gbogbo wa. ìyá ńlá wa aisha ní gbogbo yẹn máa padà lọ lé nísìnyí bí hajjatin wa umra nínú ẹrú yín ọlọ́run di hajj sí ó di umra sí mú yín. wa antaliqu bí hajjin hajj nìkan lèmi ń gbé lọ ń sọ dìbànújẹ́ dìbànújẹ́ fún ọkọ rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam. ńgbà tá Nabi wa rí bẹ́ẹ̀ aisha nìkan kọ́ tẹ̀lé anabi lọ hajj nínú àwọn ìyàwó anabi wa muhammad sọ̀rọ̀ ara tó jẹ́ kọ́rọ̀ náà ó lé lára ìyá ńlá wa aisha nà òun nìkan kóbìnrin ìyàwó anabi tó tẹ̀lé anabi lọ hajj gbogbo wọn èyí tó sì ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ sí àwọn anabi wa ni ta ṣe kú sallallahu alaihi ẹni bóun náà lọ́lọ́run fẹ́ rán sallallahu alaihi wa sallam fa amara abdulrahman ibn abi bakrin. أن يخرج معها إلى التنعيم فاعتمرت بعد الحج anabi wa ni ọdà owó orí ń múra sí kí hajj ò tó wọlé àmọ́ kò sí ntọkọ fún ọkọ ṣe ń múra tiẹ̀ náà lẹ́yìn kínní lẹ́yìn hajj ẹnu ntọkàn kù ni pé ìdájọ́ mi nì bẹyàn bá wà nù Mẹ́kà tọfẹ sí ọmúra yóò jáde kó nbi tí ń gbé yóò kọrí sí hílù àwọn ibi tí yẹ ṣe haramu là ń pè ní hílù àwọn àyè kan bẹ àwọn níbi outskirt maka àwọn yẹ ṣe haramu ẹni ọba wà nù maka tó fẹ́ ṣe ń múra ọgbọ́dọ̀ jáde lọ bẹ̀ ọ wà á tàti bẹ̀ wọ maka wọ nílọ mẹ́kọ́tù àmọ́ lọ́bi tí yẹ ṣe kíni tí yẹ ṣe haramu èyí tó súnmọ́ ara èyí tó súnmọ́ ń bẹ̀ ni wọ́n ń pè ní kíni àtẹnìyìn àtẹnìyìn mú yìí lónìí kọ́dà kọ̀ gbajúmọ̀ pẹ̀lú tẹnìyìn mú mọ́ mọ́sídùn Aisha wọn ń pè lónìí ògèdè gbẹgbẹ nìyá lawa Aisha ti lọ gbé ara mi ń jọ́nà lóní ara Mẹ́kà wọn kọ́ mọ́sálásí kan bẹ́ẹ̀ wọn á kó ń pè ní gíní mọ́sídùn Aisha bí yẹn bá lóun lọ tẹnìyìn mú kò ní tètè rí ẹni tí wọ́n náwó ọbẹ̀ sí àmọ́ bá lóun lọ mọ́sídùn Aisha Aisha kan náà ni kò sí nu haramu ni o kìí ṣe dandan pé tẹ̀lé ẹ̀yìn mò lè yẹn gbọdọ̀ lọ àmọ́ àwọn ibi tí èyí ṣe haramu yòókù jìnnà lápèjúwe àràfọ́ ò sí nu haramu àwọn apá kan àràfọ́ ò sí nu haramu náà muzalifa ń bẹ nu haramu mina ń bẹ nu haramu kéèyàn sá jáde kúrò níbi tí èyí kíni ẹ ibi tí èyí haramu ni kéèyàn ó ti lọ gbé ẹ̀hrọ́ mọ́ ntọ́fà tá anábì fi ní ọlọ́tẹ̀ ní ẹ̀mú ni pé òun súnmọ́ ju gbogbo àwọn ibòmíì tó jìnnà lọ. ní kúkúrú fàtàmọ́rọ́ bàdá alhaji ìyá ńlá wa Aisha náà wá ṣe umra igbó ló ń wá ṣe tiẹ̀ lẹ́yìn hajj ni o lẹ́yìn tí ó fi wá tí ó fi ní jẹ́bànújẹ́ fún un pé hajj nìkan lèmi ń gbé lọ lé àwọn yòókù ń gbé hajj àti umra lọ lé eléyìí náà gẹ́gẹ́ bá a ti wí bí ta kọ́kọ́ bí abárobìnrin tíru kọ́ndíṣàn tiẹ̀ náà bá rí báyìí kò burú òun náà ọba láǹfààní àti ṣe ń múra kí hajj tó tó wọ́n bá wù bẹ́ẹ̀ kí a mo fẹ́ kí èmi náà ṣe hajj lọ́tọ̀ kí n ṣe ọmọra lọ́tọ̀ bí anabi ti fún yàn ńlá wa yìí sallallahu alaihi wasallam obìnrin náà òun náà lè ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹ wo náà ẹ̀kọ́ tá anabi kọ́ wa ń bí yìí ànábì ọ̀wá sọ fún yàrá ńlá wa Aisha pé àwọn òdòdó ọ̀yà yẹn lọ lọ́ọ́ gbé ara mi ọba jẹ́ ọwá bá wa ọwá ké sí ẹ̀ńtọ́jàbúrò rẹ̀ lọ́kùnrin òun ni Abdulrahman ibn Abi Bakr ńtọ́jẹ́ maharamu rẹ̀ torí pé jáde kó kọjọ́ nísìnyí tí gbogbo ẹ ti dìlú kan náà wọ́n jáde kó gbígbà téèyàn jáde tó lọ bíi bólá lè fi wé gbígbà téèyàn lọ bíi madi àbí nǹkan nínú gbó kan bí tẹ̀lé mo ti rí níjọ́ náà nù lọ́fà ká nàbí sọ̀sọ́lá mu ní kí ẹni tọ́jẹ́ máhàrámù rẹ̀ kó ṣe kínni kọ́ tẹ̀lé Aisha lọ́bẹ̀ àbúrò ìtẹ̀gbẹ́ta àbúrò ní Abdulrahman àti Aisha radiyallahu anhuma so eléyìí ni ìdájọ́ nípa bẹ́ẹ̀ bá ní nǹkan kan tọ́fà pé ó ti dà ní hajj tẹ́lẹ̀ ó sì wáá fẹ́ sọ hajj nìdí umra ìgbò ló lè ṣe òun láti ṣàlàyé yìí. àbóbìnrin nítorí pé ó rí nǹkan oṣù ìbímọ ni àbí ti háìdọ̀ ni kọ̀ wá láǹfààní àti ṣe umra kí ájò tó wọlé bá yọ lọ sí hajj yóò ṣe gbogbo iṣẹ́ rẹ̀ bàbá wa wù ú lẹ́yìn tó parí hajj yìí bóun fẹ́ wá lọ mú umra wá lẹ́yìn hajj kò sí ní tó burú mẹ́. àwọn àfa máa pé kì í wá ṣe pẹ̀lú èyí tọ́pọ̀lọpọ̀ wá sọ di pé àti ẹni tí ó nírú kọ̀ǹdíṣàn báyìí àti ẹni tí ò nírú kọ̀ǹdíṣàn báyìí pé á ti mọ́sáàjì wà mẹ́kà náà ẹlòmíràn máa wá kórì tẹ̀míìmù ọba tó dé tó dọ̀la tó ń lọ tẹ̀míìmù lọ sí umra mi wọ́n lè yin òsín nù sẹ́ táwọn sálàfù máa ṣe èyí táwọn sálàfù máa ṣe bí wọ́n bá ti ṣe ájì àti umra bí wọ́n bá tún fẹ́ máa wójú rí ọlọ́run wọ́n máa wá tọ̀ wá fò ilé ọlọ́run àmẹ́ ntí kọ̀ǹdíṣàn rẹ̀ bá rí báyìí nígbà nàbì ti wí fún ya ńlá wa Aisha tọ́ba yìí pé ìdájọ́ tí ọba yìí pé Aisha nìkan ló ní ànábì ó sọ fún wa ó nírò àwọn tá ànábì sọ nìkan ló ní lé irú ẹni ọpẹran tẹran ẹni ọwọ iléyà tí ń sì ń banú jẹ ọlẹ́ran tó wọlé yá ẹ́ àmọ́ sáré pa kó tó di pé màmú sọ̀kalẹ̀ lórí kí màmú tó pẹran jẹ ànábì lẹ́ni ọba pẹran sáájú ká tó kírun ọ̀pọ̀ ẹran jẹ ni o kò ní ládàá ẹran léyà inú arákùnrin wa bàjẹ́ ọwọ́ sáré wa bá ànábì ká mo tún lẹ́ràn mí àmọ́ kéré díẹ̀ ànábì ni ọ̀dà pa ọwọlé fún wọ wàlá tó jìzí wulẹ̀ ahadin bàdà. èyí ò fi hàn pé ní kéèyàn wá pín in bá ànábì náà ní kẹ́nìkan pẹ̀rẹ̀ wọlé àwọn ànábì ti yàn án pòun nìkan lọ́lọ́run yọ̀ǹda fún un irú eléyìí là ń pè ní khususiyat nítorí bá jẹ pé ẹni nìkan ló ní ànábì òwú èyí tí ọba ti sí yìí ń bẹ́ẹ̀ àjẹpé gbogbo ẹni ọba tún rí bíi bẹ́ẹ̀ òun náà lè lo ìdájọ́ ìyá ńlá wa Aisha yìí hàdà wallahu a'lam sallallahu alaihi alhamdulilayi jazakumullah khairan. àwọn tí wọ́n ń dá títọ́ lọ́run ní mọ́sálásí àmọ́ wọn àmọ́ wọ́n lẹ́tọ̀ọ́ sádùá lọ́dọ̀ nkálukú ẹ̀ máa sàdúrà fún wọn. wọ́n fi ń tómi létí pé jẹnẹrétọ̀ kan tá à ń lò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìkan ti kọ́ fẹ́ ní fọ́ọ̀tì ọba gbé tuntun mẹ́wàá. eléyìí tá à ń lò tẹ́lẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ nìkan lọ àwọn tí wà ní àgbègbè wa tá a mọ̀ àbí tọ́ gbogbo ilé iṣẹ́ ọlọ́run ẹ̀ bá dòwò pọ̀ ẹnìkan nu àyè tí ó gbé jẹnẹrétọ̀ lọ létí ọlọ́ọ̀tàn ọlọ́run tẹ̀ ń bá dòwò pọ̀ náà ọlọ́run ní bíbẹ̀ ṣọ́ọ̀ṣì ọlọ́run gbà lẹ́ fún yín o àti gbogbo ẹlòmíì irú bí tá a ń gbọ́ wọlé yìí ẹnìkan náà lọ́kàn nínú ẹ̀yìn tẹ̀ ń wá dárúsù báyìí náà ni kọ́dà àwọn èsì wí fún wa iṣẹ́ tọ́lọ́n ni wọ́n ń ṣe èmi ọ̀mọ àtẹni ó gbé jẹnẹrétọ̀ àkọ́kọ́ wa àtẹni ó gbé wa láàyè mọ̀ wọ́n nídìí àti mọ̀ wọ́n torí ara ń tà ń wí náà nù tí ìkìláàsì ọwọ́ sẹ́ kọ́mọ́dé pé mo fẹ́ wọ́n mọ́ ìmọ̀ kóbá ládàá ni èyí tó dáa ní ọ̀sẹ̀ nǹkan tọ́lọ̀ nìkan mọ́ tó ní ọmọ náà gbà ló ti lọ ọ̀sán àwọn. question number one two three four five six number one. asalaamualeykum ìbéèrè tèmi ni pé ǹjẹ́ ẹni tí ó bá ti kọ̀lẹ́dà hajji ṣé ó lè dé maka náà kó náà wò kó n fẹ́ ti fásitì àbí irú ẹ àbí ó jẹ́ ọ̀ràn àbí kìí sọ̀ràn yàn kéèyàn kọ̀lẹ́dà hajji kéèyàn tó ṣe pé kéèyàn tó ṣe kìrọ́ọ̀nù gẹ́gẹ́ bí ayù ṣe ṣe. bọ̀dé ní kúkúrú ni pé bẹ́ẹ̀yàn bá ti mú ẹran hádìó lọ́wọ́ ó ti hàn ní àdìsí tá a ké yìí kò lè ṣe kínni kò lè ṣe tàmátàn kẹrọ́ọ̀nù ni kò ṣe ṣe tẹ́ ń béèrè ok ó ti hàn ilà mọ̀nkánà máa wú alhadiyu nàbí láfẹ̀ẹ́ ọba mú ọmọ kì pé tọ́lọ̀ ọ̀rọ̀ àmọ́kà o tó ti tàkì lé mu lọ́wọ́ bọ́ bá ti ṣe báwọn ti mọ̀ pé kẹrọ́ọ̀nù lọ́fẹ́ ṣe nìyẹn náà lọ́wọ́. sí ẹ̀rí pé àlè ọ̀mẹ́ràn lọ́wọ́ kò sí ẹ̀rí fún wa pé aliyu fún abi tọ́líbì kò mẹ́ràn lọ́wọ́ tó eléyìí ń mímá sókè tàánù ntọ́ dájú ni pé dé ànábi lẹ́ni tó mẹ́ràn lọ́wọ́ nìkan má ṣe tàmátọ́ ẹ̀ wàláhùn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ dákun bí ìdúró bíi ni ń pa ká gé irun tí àwọn obìnrin náà àwọn náà ká gé irun irun ní sábàfẹ́sì tí àwọn obìnrin náà tó bá dijọ́ àwọn náà gé irun àti pé àwọn èèbù tí irun wọn pọ̀ yìí sí tó ajọ́ náà àwọn náà gé irun ní àríbáwọ̀ ẹ dákun bí èkejì ni pé sallallahu alaihi wasallam ṣe tó bá dákọ̀ ànábì lórí irun ẹ dákun kí ni sẹ́rí àsọ pẹ̀ tó bá dákọ̀ pé Muhammadu rasulullah lórí irun sáà sallallahu alaihi wasallam ẹ dákun kí ni sẹ́rí àsọ pẹ̀ ọlọ́run san oníbèrè ilẹ̀sìn dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ṣe pàtàkì ká yanjú ẹ̀ lóòótọ́ àti orí gígẹ̀ tá à ń pè ní gígẹrun ìtumọ̀ gígẹrun ni pé gbogbo orí téèyàn tí ó kọ́ ti gbogbo orun orí ní tá à ń pè ní kọ́ gẹ irun nù àbórí fífá náà tí ó fa gbogbo orun orí ṣẹ̀rí ọkùnrin méjèèjì o adákùnrin ẹja gbọ́ yé dáadáa o àti kíni àti irun gígẹ̀ àti orí fífá kò sí fóbìnrin o èèwọ̀ ni pẹ̀lú kóbìnrin ó pé òun lọ hajj wọn ní fífárí lọ́dà àbí wọn ní gígẹrun lọ́dà hàn ara ń tọ́lọ̀ ń ṣe ní dẹ́kun fáwọn obìnrin nù ntí ń bẹ nu súnà ni pé kóbìnrin ó su irun rẹ̀ gbogbo bá ti lè kórun rẹ̀ jọ ẹ ẹnu èyí tó yọ sókè bó ti lè wò ó kéré ma kóbìnrin ọkàn ara ṣe kínni kó mú kó mbẹ níwọ̀n bá ọlọ́run sì yọ̀ǹda ó sì fúfú yẹ bẹ́ẹ̀ fáwọn òbí torí pé lára ẹ̀ṣọ́ tiwọn òun nírun orí wọn ọlọ́run ò sì la yukallifu Allahu nafsan illa wusa gbogbo ìsìláàmù rọrùn púpọ̀ àfi tá a bá gbọ́ yé láàmú wa rò kó le kóbìnrin wa pé àfihàn ní kéèyàn ó gẹrun àbí kó parí àà o ọkùnrin ní máa gẹrun nírun gígẹ pé kó kárí àbọ̀ fa gbogbo irun orí ẹ obìnrin ọkàn mú nínú rẹ bí ọba lè sùn wọ́n bá gbẹ̀yìn náà gbogbo bí tó bá ti lè mú ní kéékèèké ó ti tó ní sẹ̀rí àtobìnrin ó ṣe hajj ní ó ṣe umrah ní bí eléyìí ti jẹnu káwá pàkíyèsí ń bì náà àwọn ọkùnrin tó wá sọra àwọn dobìn náà àwọn náà àmọ́ntà bá pè torí bẹ́ẹ̀ bá rí àwọn ọkùnrin míì náà nù hajj òun náà wà kàn mú sísọ́ọ̀sì yóò gédé yẹn yóò gédé yẹn yóò gédé sẹ̀rí obìnrin lè yí wọn ntí ń jẹ́ tẹ̀kísírù tá nẹ́bi wí àbí hálíkù òun ni ń tọ́ kárí kíni ọ̀kárí gbogbo orí ni yẹn bá lè yàn ṣe tẹ̀síìrù ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo orun orí rẹ̀ ó okuru sí bó ti wà tẹ́lẹ̀ ilé tá a fà béèrè ẹ̀ pé àwọn tí irun wọn funfun àbí anabi sọ àṣọ làǹbí irun anabi ti rí nù anabi tó mú òfin pé ká gbẹrun wá gbẹrun ẹ̀ gan ti rí nù gbẹrun Lárúbáwá gbẹrun ègbó ni irun anabi Lárúbáwá làǹnabi sallallahu alaihi wasallam ní kúkúrú larubawa náà gẹrun wọn máa gẹrun kódà wọn máa fárí ní a bá wá hajj ní a bá wá umra ìyíwọ̀n ẹsẹ̀ ntí ọ̀ya eh, jẹ́ kàyéfì àbí àbí nkankan tó bó ti jẹ́ nìyẹn. Eh, ìbéèrè kejì eh, kásá sàlátù fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ dáadáa ni tó pọ̀. bọ̀tún a bá wà lórí irun kẹ́ẹ́ bá a fà yí béèrè bóyá mú ta aya sọ́rọ̀ fati muhammadun rasulillah ọ̀nà kan tọ́lọ̀ ti dákọ̀ anábọ̀ muhammad sọ̀rọ̀sọ̀lọ̀ mọ́ fóun náà ní máa fà béèrè káwa gbọ́ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí sallallahu alaihi wasallam ní mọ́sálásí ọ̀pá mọ́. ohun táwọn onímọ̀ wí ni pé kọ́dà bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá arínú àwọn àìmọ̀ tí wọ́n lò pé sọ́lù àléyìí ọ̀sẹ́lẹ̀mọ̀ tẹ̀sílẹ̀mù dá gbogbo ibi tí wọ́n bá ti dápọ̀ ànábì lọ́lọ́run ti ní ká ṣe àsàlátù fún wọn ní kéèyàn òun jẹ́jẹ́ ni. torí pé èèwọ̀ ni lórí ìrun kéèyàn ó fi ohun tiẹ̀ ìsọ́ọ̀bù ẹlòmíì. kọ́dà tá ànábì wọ mọ́sálásí torí táwọn èèyàn ń kéwú kùránì wọ́n ń kéwú tí wọ́n rí òun wá ń di pé ẹni tí ń yan nábìlà lọ́wọ́ fẹ́ lè má máa ti ń ké mọ́ tí ògbà ebi wọn tún adá mọ́kè kúránì máa nábì ní ọ̀bá mu sallallahu alayhi wa sallam tó ìyẹn ni pé àrínú àwọn onímọ̀ tó tó ayé àgbo sallu alayhi wa sallimu tẹ̀sí àmọ́ ìtọ́pọ̀ náà àwọn onímọ̀ ní bàbá wà lórí ìrùn àyè tá a máa ti sàṣàlá tó fa nàbí ọlọ́ọ̀dínlẹ̀ níbo ni bàbá fẹ́ ṣe bàbá fẹ́ sálámà ọ sàṣàlátù fún anabi ọfẹ ọkọ sallallahu alaihi wasallam kó o tó kírun tán àfẹnjẹ ọba ní nírun ló kù pé a jẹ́ pé bọlọ ti tọrọ tìrún ti fà yé ibi tá a ti sàṣàlátù kalẹ̀ wọn wá ké muhammadu rasulullah èyí wọn ò nẹsẹsírì ọmọ wa pé sallallahu alaihi wasallam àwọn tó sì ní awi nínú àwọn onímọ̀ kọ́dà àwọn náà fara máa ma wá ké yorùbá wa ti máa gbọ́ láwọn mọ́sálásí wa torí pé súnà ẹni tí ń bẹ lẹ́yìn ìmáàmù ni pé kọ́ ọdẹ ti gbọ́ ntí ìmáàmù ń ké ọmọ àfọkàtọ́ èyí tó tún jọ eléyìí òun ni bí ìmáàmù bá ké sóràtù tíì alaysa Allahu bi ahkamil hakimin ìmáàmù mi náà náà ni ọkọ̀ pé balẹ̀ àbí bí ìmáàmù ọba sì wí àwọn tí ń bẹ lẹ́yìn náà ní balẹ̀ wà nánú àrà èyí wọ́n tẹ̀ bá mu rárá kò bá mu rárá bẹ́yìn bá wà tí èso ẹgbọ́ tí ó bá tí è bá sórí irun lèyàn wà ọ̀dà yà sí kì í sọ ọlọ́run ní ọmọ ẹjọ́ dájú gba dájọ́ lọ ó sì ń jẹ́rìí pé a bẹ́ẹ̀ ni àmọ́ bọ́ bá wà lórí irun anábì ní inna fi salati la shugla iṣẹ́ orí irun gan bẹ bákan anábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam inna fi salati la shugla àwọn tó wí lórí ìrun ọlọ́run ti yàn án ká tún máa wá hùn mí fúnra wa gbé a ah, bá ń jẹ́rìí pé ọlọ́run tọba wà lórí ìrun tó wí lórí ìrun ọlọ́run ti la ànábì sàlàyé rẹ̀ kọ́dà ń bi tó burú dé ẹnìkan kọ̀ fún wọn bì kan ọlẹ́nìkan wa ní abalẹ̀ ah, ń bẹnu kúránì ẹ pé ọba lọ gbé kúránì wa ń gbòòsì tẹ̀síìrù ní ń pè ní ńgbà wọn tẹ pọ̀ mọ́ alukora tẹfsiru Jalalayn ní àbí tẹfsiru kan tí wọ́n tẹ̀ mọ́ alukora ní fẹ́ni tó ṣe tẹfsiru wá pé èèyàn lè ní bàlá wa nahnu ala dhalika mina bá sórí yẹn òun bá ní kọ́ra ń bẹ́ ní ama wi nbẹnu nbẹnu kurani so eléyìí ń tiẹ̀ burú ẹ dákun ẹ kakẹ́kọ̀ọ́ yẹn náà. so bàbá wà lórí irun àìrè wíbà lé àbí àbí màmú náà ni fi yọ ọmọ ẹlòmí kọ́ra ìmàmù mi ò ké yóò dùn sí bígbà tó yẹ pé ara sóràtù tí nìní ah, èyí wọn burú o Allahu ta'ala àlá. ìbéèrè yìí wá láti ọ̀dọ̀ ọbẹ̀rin wọ́n wípé ìjó láti fi ọṣẹ sí irun ni pé wọ́n ní ẹnìkan sí nǹkan tó burú nínú ara bíbó irú ẹni tó ní òsín tó burú bí ara bíbọ òun ni kí wọ́n lọ bí ibi tó bá ti rí yíwọ àwọn ìbéèrè kan bẹ tó pé ní àwọn àfáàní minal ma'lumi minad dini bid-darura àwọn tí necessarily èèyàn gbọ́dọ̀ máa nú ẹ̀sìn bó tilẹ̀ òkè ìsìláàmù ọ̀yàn ọlọ́ọ̀lẹ̀ tó ọ mọ̀ para bíbò sínú tọ́lọ̀ ń fẹ́ ìyàn pé kò sí ní tó burú ni kí wọ́n lọ bí irú ẹni bẹ́ẹ̀ ìjọba rí lọ́bẹ̀ tó fi wà rọ́ báwọn náà bá sì tẹ̀lé bẹ́ẹ̀ ntí ọba tọ́ sí gbogbo wọn lọ́dọ̀ ọlọ́run tó wọn máa pàdé rẹ̀ bọ́tí ẹ̀ mọ́ máa ń sọ pé àwọn nǹkan kan bẹ jífẹ̀ẹ́ nú ti hàn bẹ́ẹ̀ agbọ́dọ̀ máa fi yín gbàsìkò ara wa bó tilẹ̀ òkè ìsìláàmù yẹn mẹ́hẹ̀ tó èèyàn gbọ́dọ̀ mínà màálùmí mínà dínní bẹ̀ dọ̀rù rà kọ́dà ọmọlúwàbí gan gba bíbúra lẹ́kọ́tò kan ẹ̀sìn tó kámáwò lè gbà síkò ara lórí yìí fífọṣẹ sí irun ẹ fífọṣẹ sí irun ìbéèrè ni ò clear ọfọ ẹfọ ọrùn ni àbọfẹ àbọfẹ ní kúkúrú kóbìnrin ó túnrun rẹ̀ ṣe ọfọ ni ó fi bóyá kírímù kan àbí nǹkan kan sí ni tí e bá ti ṣe pé àwọn tíṣẹ̀rí akọ ọwọ́ bẹ̀ kò sí ní tó burú mẹ́ kí làwọn tíṣẹ̀rí akọ òun lọ rọ ń pa àtìbúra lẹ́ẹ̀kan tagyiru khalqillah èèwọ̀ ni kéèyàn pé bọ́lá ti dáhùn yìí èékánná rẹ ni ọ̀dà tó ni ìwọ́n rí pé kò dáa tó ọ̀wá ní ó ṣe ń jẹ àbí irun ni àbáwọ̀ ara náà ni kankan náà gbogbo ẹ̀ ẹni tí ọlọ́run dá ń dúdú tí ọ̀tẹ́ lọ́rùn torí pé funfun bóyá ń gbà tí ọ̀làjú ń bá dójú ẹ̀ tí tí wọ́n mọ̀ èyí tí wọ́n là mọ́ bóyá àwọn èkó náà máa kun èédú kọ́ a sọ bí ayé ń bá tí ṣètọ́ ni ti ń darí àwọn èèyàn yìí gbogbo ẹni ọba èèbó fẹ́ di dúdú o kèé sara bíbó nìkan lè wọ o bí èèbó náà bá lóun fẹ́ di dúdú èèwọ̀ ni gẹ́gẹ́ bó ti dé ìwọ̀ kí dúdú náà pé òun fẹ́ di èbó tẹ̀gírú nínú àwọn tí kóbìnrin ọmọ sọnù. ẹ̀ẹ́kejì ni pé àtẹ̀sẹ́bù òbẹ̀lùkùfà pé á ah, bí mrs kinney kan kan bóyá lórí tẹlifíṣàn àbí lórí sátáláìtì bí ṣe máa ń ṣerun ni nǹkan kan àbí ẹ̀hẹ́n kí n tó kó n bí tẹ̀gírú kálíkì láì obìnrin tọ́lọ́wọ̀n ọ̀dá pẹ̀lú irun bond irun tí máa dàbí no coil kọ́ no no no bíi brown ẹ̀ẹ́ àdámà àwọn kan ni tí wọ́n bá dá àwọn ìlú tó ń pè ní Scandinavian countries bí àwọn Switzerland àwọn nǹkan kan àdámà tí wọ́n nù ọ̀pọ̀lọpọ̀ ọrùn orí tí wọ́n yé dúdú àwọn èèyàn tún wá rí i pé ń yá yìí àwọn náà bá tún kun wọn ní ọ̀dà àti ń rí à ń rí Nàìjíríà yìí náà o wọn bẹ lómii kùn mí ní pupa wọn kùn mí ní brown gbogbo èyí ń èèyàn ń yí ẹ̀dá ọlọ́run ọba padà ní èèwọ̀ ni ntí kò bẹ̀rẹ̀ ọ̀sọ́ ẹ̀kejì dáhùn sọ lọ́wọ́ àtẹ̀sẹ́bù bìlìkùfà gbogbo ọ̀sọ́ lèèyàn ṣe ní irun ní ẹ̀wù ní ìrìn ní ọlọ́run ọ̀yọ̀ǹda fún wa kápẹ́ ntí àwọn tí ò ṣe tiẹ̀ tí wọ́n ń ṣe láàmú ẹ̀kọ́ sí èèwọ̀ ni ara imáìnì tó gbọdọ̀ wà lára àyàn náà mùsùlùmí ò gbọ́dọ̀ máa kọ́ sí eléyìí sí àwọn obìnrin nìkan kódò fi máa wọ ọkùnrin náà akọrin kan bọ́ńbọ́ọ̀lù kan ọmọ mùsùlùmí gbọ́dọ̀ wà nípò tí ó dènà sí ìwọ ló yẹ wọn máa wò kọ́ sí tó àwọn nǹkan wọ̀nyí òun ni ṣẹ̀ríà ìsìláàmù ọ̀faramọ́ tó nínú tí kóbìnrin ó tún ṣọ́ obìnrin tí ó bá ṣe pé kọ́dà ń tọ́jẹ́ halali tẹ́lẹ̀ ni ń tọ́jẹ́ kínní tọ́jẹ́ halali tọ́ba ipá níyàn kí n máa fi dá fìtínà lẹ̀ káwọn èèyàn fi máa rí kọ́dà bó ṣe pé kínní ẹnu irú kírímù kírímù kan àbí gírísì kan ni jíì ṣe wọ̀ tọ́ba ipé ṣe pé káwọn èèyàn fi máa wá rí ni máa polú ara mi òde wọ̀ so àwọn yẹn ni kí obìnrin ọ̀ṣọ́ pọ̀tí ọba ti sí kankan nú àwọn mahadurati yìí àwọn tí sẹ̀rí akọ yìí kò sí ní tó burú pé ọfọrun rẹ̀ ní àbóse kankan ní tí ọba ní ti ń yẹ dọ̀ ọlọ́run padà àbí ń fi ń kọ́ sí kí lorúkọ ẹ̀ àbí kèfèrí kan àbí ń ṣe ń ṣe pé kọ́mọ fi dá fìtínà lẹ̀ máa polú ara rẹ̀ Allahu ta'ala. alhamdulilayi. question mi ni pé nínú báàbù ẹ̀ nígbà tẹ́ ń sọ̀rọ̀ nípa hajj ẹ sọ ìtúlọ́lá jù fún wa ẹlẹ́ẹ̀kejì ni pé ìfarun ṣé gbogbo irun abíyá náà gígé sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìtú àlọ́bí umura ṣé àwọn obìnrin ó ṣe gbogbo hajj náà àwọn náà ó ṣe tàwa ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ inshallah padà débẹ̀ nípa pé àti ìparí ọ̀rọ̀ báàbò hajj nípa pé irú wo ni ó dáa jù ẹ̀já fi hàn lẹ́ka fi débẹ̀ kí ni ìbéèrè nkeji. pété yẹn ọ̀gbọ́dọ̀ Eh, ọ̀nà méjì ni téèyàn bá wà nù aṣọ inú hara mi sàǹpẹ́ kò gbọ́dọ̀ fáwọn gbogbo irun lèyí ń gbogbo ni o irun ara irun orí irun abíyá gbogbo irun òun lẹ́ńtọ́ bá wà nù hara mi ajá bí wọ́n múra kò gbọ́dọ̀ mú kú nínú ara àmọ́ bá wá parí iṣẹ́ àbí hajj ara ń tà fi parí iṣẹ́ hajj náà láàmùkú onírun orí òun láàgbé ọba ìpa afẹ́ ṣe hajj ńtòsí ńtòsí kí wọn ọba àṣẹkù láti fa ọba ìṣe pé umra lórí àsìkò ilé yẹn ṣe umra ní tájì òsúnmọ́ ọ̀fà irun orí nìkan lèyí wọn àmọ́ bí yẹn bá ti wá ṣe yíwọn tán kò sí ìwọ̀ kankan mọ́ bọ́bá wa wù lẹ́yìn gbà ń kọfá irun abíyá rẹ̀ kọfá gbogbo irun yòókù náà yíwọn ò ní í ṣe pẹ̀lú ajé àbí umra ó ti bọ mọ́farun mọ́mọ́rún kò la àmì èyí tí ó jẹ́ nínú sẹ́ hajj irun irun orí nìkan ni ni ń jẹ́ umra <laughs> ìbéèrè tá a béèrè ẹ kí ni ń jẹ́ umra sẹ́ ẹ nǹkan mẹ́rin ni ń jẹ́ kí ni tani ó ká gbé harami ká ṣe tọ̀wáfù ká ṣe sáyù ká gbẹrun àbí kéèyàn ọ̀fárí ń rọ àsìkò yìí ní jẹ́ ọmọra nù bàbá ti ní ọmọra nǹkan mẹ́rin ní jẹ́ kínní ní jẹ́ ọmọra ọmọra ń tẹ̀ yẹn lé yẹn lè fọkàn sẹ́jú ṣe ọmọra bẹ́ẹ̀ rọ̀ pọ̀ mọ́ká náà èèyàn lè fọgbọ̀n ṣẹ́jú ṣe kúmúra béèyàn bá pọ̀ tí ó ṣe tọ̀wáfù tí ó lọ sáyú yóò sì gbẹrun rẹ̀ tó ń jíjẹ ọmọra nù gbogbo ẹ̀ náà ni ó ṣe bọ́ àti mọ̀ kó ń fẹ́ ṣe ọmọra náà ọbẹ̀ àkíyèsí tá a pè kóbìnrin ọmọ gbàgbé obìnrin yẹn gẹrun o obìnrin yẹn sì fárí o ọkùnrin náà kó sì má wàá mú sẹ̀ríà obìnrin ọkùnrin gbọ́dọ̀ bó bá fẹ́ fárí ó gbogbo ẹ̀ bó bá fẹ́ gẹrun gbogbo irun orí ni kó kárí. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين